bá a ṣe máa ń wà sí à ń pè ní homiletics nínú rẹ̀ wọ́n jí ó yé wa wípé kò sí bí oníwàásù ọ̀sẹ̀ wàásù tí ò ní mú ìdádúró díẹ̀ wà kò sì lórúkọ méjì tá a pè ju conclusion wò láti síbẹ̀ ṣùgbọ́n ọlọ́run kò lópin lórí ẹni tó sọ kò ní bẹ̀rẹ̀ òṣùpẹ́ òpin ṣùgbọ́n àtò sọ fún aníbẹ̀rẹ̀ a sì lópin ṣé wàá rí pé ṣẹ́ ńlá ló gbélé wa lọ́wọ́ ó wá fẹ́ mú wa lọ sí ibi tí ò ti sópin àwa tó dá lópin wà níbẹ̀rẹ̀ wà lópin wà ọlọ́run tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin olówó ń sọ̀rọ̀ fún ọ láwọn ẹgbẹ́ òun fẹ́ mú ọ lọ síbi tí ò ní ilé ayérayé níbi ìsinmi àkókò kúkúrú díẹ̀ òun ni gọ́ọ̀mẹ̀ntì náà lọ lò nínú ayé ó sì padà tó tó wá. Bọ́ọ̀lù wa padà tó wá. Àwọn bàbá ti ṣẹ̀ láti bẹ̀rẹ̀. Ádámù àti Éfà ìyàwó rẹ̀. Wọ́n ti wọ gàù láti bẹ̀rẹ̀. Èyí sì kó owó ilé ènìyàn sínú ìṣòro àti sínú wàhálà. ẹ̀yin ọmọ rẹ̀ bá tẹ́ ẹ bá lóyún lè fi fi ń ké mi ẹ̀yin asọ́nà tẹ́yìn mi tẹ́ ìgbàjọ́ kó kalẹ̀ yìí. báyìí bá ti bá sọ̀rọ̀ sí òògùn ẹ wá sọ fún wa. ìjọba ìjàgbó step by step you are pressing forward and before you know it mama has gone baba has gone papa has gone ìdí ọba ti gbọ́ kẹ́. ó lé wọn jáde ni.

nínú tí wọ́n ń ṣe nínú sáfíìsì ìwọ náà lè wà nílẹ̀ àwọn olùkọ́ ìṣúwèé olùkọ́ ìṣúwèé ibi tọ́nà owó títa yí ẹ̀sẹ̀ ló ti mú ọ wáyé kò bá rẹra rẹ sílẹ̀ kẹ́mi ìṣúwèé àti ìṣúwèé ó padà lọ́dọ̀ rẹ torí àṣìwèé ló wípé ọlọ́run ṣe kí ni kò ní. kó mọ̀ pé bàa yè títí láé ló ṣe ní wọn. bó o ti kó náà tó ń ẹ̀kọ́ sí nínú ọ̀kan. it ó wọn jáde. oníbàbí sọ̀dí wà ní ọ̀rọ̀ nìkan náà ló ń sọ á sì gbàdúrà díẹ̀ ẹ má fi lù ẹ bá tó wà sílẹ̀ wọléwọlé ìyàwó mi wọlé wá sílẹ̀ bá wá sílẹ̀ lòun wá lọ bẹ̀rẹ̀ àdúrà ọlọ́pàá bá pàdé ẹ wá tó wà sílẹ̀. ẹ parí sílẹ̀ ẹ parí sílẹ̀ kò rí kàtàkùn nínú tí wọ́n ń ṣe nínú sáfíìsì ìwọ náà lè wà ní àárọ̀ olùkọ́ àdìsúwò olùkọ́ àdìsúwò ibi tọ́nà owó ti ta yẹ ẹ̀sẹ̀ ló ti mú ọ wáyé kò bá rẹra rẹ sílẹ̀ káàkiri ìsúwò àdìsúwò ó padà lọ́dọ̀ rẹ̀ tó yá àdìsúwò ló wípé ọlọ́run ò ṣe kí ni kò mọ̀ ní. kó mọ̀ pé pẹ̀lú. lè rí èso ibi ìyè kán má bàa yè títí láé ló ṣe léwu. kán má bàa jẹ nínú èso ìyè kán má bàa yè títí láé èso ìyè náà. रहा है bebê